ariwo ebi ń pa wá o ò mà ní àwọn ará fi welcome bàbá Tinubu ẹ eléyìí ga o ebi ń pa wá ni wọ́n bá kó convoy àwọn ọmọ ogun ni wọ́n ń tò lẹ́yìn bẹ́ẹ̀ ni àwọn aráàlú ni wọ́n ń pariwo lé bàbá Tinubu lẹ́yìn ebi ń pa wá ebi ń pa wá ẹyẹ ènìyàn wa eléyìí lágbára ẹyẹ ènìyàn wa eléyìí ga o ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà odidi ààrẹ òun ló ń bọ̀ nílé pé kí àwọn tẹ̀ tí wá sí ìpínlẹ̀ wọn kí wọ́n wá sádùúgbò àwọn káwọn wá ṣe ọdún ariwo báyìí ni àwọn ará ìlú bẹ̀rẹ̀ sí ń palé wọn lórí àwọn ará ìlú bẹ̀rẹ̀ sí ń pariwo lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ni o ẹ̀yin ènìyàn wa eléyìí ga ebi ń pa wá ebi ń pa wá ariwo ebi ń pa wá ebi ń pa wá yìí ni wọ́n fi sẹ́nu tí wọ́n ń pariwo bí mọ́tò wọ̀nyẹn ṣe ń tò kọjá wọ́n ń tò kọjá àwọn kọ́ńvọ́kà wọn yẹn bọ́n ṣe ń wọ́ kiri tí wọ́n ń tò lọ bẹ́ẹ̀ ni ará ìlú ni wọ́n túyáyá wọ́n túyàyà ni wọ́n bọ́ síta ariwo ebi ń pa wá eléyìí kọ́ la fẹ́ jẹ ṣé ẹ̀yin ológun yìí ṣé inú Sambisa lẹ̀ ń lọ ni kí ló dé tẹ́ ẹ̀ fi kóra yín lọ sí Sambisa kẹ́ ẹ lọ bá àwọn pa gbogbo àwọn boko tó wà ń bẹ́ẹ̀ ará ìlú lẹ lè halẹ̀ mọ́ ariwo táwọn ará ìlú mà fi sẹ́nu mà nìyẹn ẹ̀yin ènìyàn wa eléyìí lágbára gidi ni o ara nǹkan tá à ń sọ nìyẹn tá ò fẹ́ kó ṣẹlẹ̀ ẹ wo bí àwọn èèyàn ṣe tú síta tó jẹ́ wípé ah! ọlọ́run o eléyìí ga fídíò tẹ́ ẹ wò yẹn àwọn ènìyàn nìyẹn tí wọ́n tò síta bó ṣe tò sí gbogbo street yẹn lọ nìyẹn wípé bàbá Bọ́lá Ahmed Tinubu ń gba bẹ̀ kọjá wọ́n wá sílé wọ́n wá sílé wọ́n náà ṣọdún àwọn ará ìlú sì wà nínú ebi ẹ̀yin ènìyàn wa ẹ ṣáà jẹ́ ká gbọ́ nǹkan táwọn ará ìlú sọ ẹ jẹ́ ká fetí ara wa gbọ́ báwọn ará ìlú ṣe ń pariwo ebi ń pa wá ìyà ń jẹ wá ẹ fìyà ń jẹ mẹ̀kúnnù. Hey! ẹ̀yin èèyàn ẹ gbóhùn sókè. ó wà

a kí wa lórí ìkànnì yìí o Àṣàkẹ́ TV show ẹ ti bá wa gbọ́ ọ̀rọ̀ tí àwọn ará ìlú sọ ẹ gbọ́ bí wọ́n ṣe ń pariwo lé bàbá Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni tó ń kọjá lọ yẹn ẹ jọ àmì mélòó ló túbọ̀ wá kù sí báràkì o àwọn ọmọ ogun Nàìjíríà mélòó ló kù sí báràkì àtọlọ́pàá àtàmì àti gbogbo wọn tí wọ́n ń tò kọjá tẹ rí yẹn ní ìgbà tí a ń sọ ọ̀rọ̀ yìí wípé ẹ̀yin tẹ́ ẹ̀ ń dìbò ṣe bẹ́ẹ̀ ti rí ẹ̀yin ẹ wo France pírẹsidẹ́ǹtì ààrẹ orílẹ̀-èdè France òun àti àwọn ará ìlú ẹ̀ wọ́n jọ mú bọ́ọ̀sì wọ̀ ní bus stop ni pírẹsidẹ́ǹtì Germany the same thing UK prime minister wọn òun àti àwọn èèyàn tó ń lọ ibiṣẹ́ láàárọ̀ wọ́n jọ wà ní bus stop tó jọ ń wọ bọ́ọ̀sì ni ṣùgbọ́n ní nàìjíríà ṣe bẹ́ẹ̀ ti rí àwọn convos car eh, army gbogbo bó ṣe ń tò bẹ́ẹ̀ ni àwọn ará ìlú ni wọ́n tò sójú ọ̀nà ṣe bẹ́ẹ̀ rí pé gbogbo ẹ ti bàjẹ́ ní tẹ́lẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè bá ń kọjá gómìnà gan bá ń kọjá ẹ máa rí táwọn èèyàn tínú wọn á máa dùn tí wọn á máa jí ọwọ́ tí wọn á máa táwọn èèyàn á máa kọrin tí wọn á máa héèlì wọn ìyẹn ò ṣẹlẹ̀ mọ́ báyìí o ebi òun ni wọ́n fi wẹ́kọ̀mù bàbá Bọ́lá Ahmed Tinubu ebi ń pa wá eléyìí tẹ̀ ń ṣe ìkọ́lá fẹ́ jẹ ẹ gbọ́ ọ̀rọ̀ táwọn ará ìlú sọ wọ́n ní ebi ń pa àwọn wọ́n ní ṣé àwọn lẹ kó àmì wá bá wọ́n ní sambisa wà ń bẹ̀ igbó sambisa tí àwọn boko tí wọ́n wà táwọn herdsmen àwọn bandit tí wọ́n fi ṣe ilé tí wọ́n ń jí àwọn èèyàn gbé láàrin ìlú ẹ ò kó ọmọ ogun lọ síbẹ̀ ṣùgbọ́n bàbá ń kọjá gbogbo àwọn àmì eléyìí tó yẹ kí wọ́n pín sí ilẹ̀ àdúgbò sádúgbò gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò eléyìí tó yẹ kí wọ́n pín sí gbogbo inú àdúgbò kó máa ṣọ́ àwọn ará ìlú òun nìkan ni ààrẹ orílẹ̀-èdè tò sẹ́yìn torí pé wọ́n fẹ́ wá sílé. a sọ fún yín ẹ̀yin lẹ gbọ́ wípé gbogbo wọn pátá tara wọn ni wọ́n bá lọ́bẹ̀ wọn ò torí mẹ̀kúnnù wọn ò torí mẹ̀kúnnù gbé àpótí ìdìbò tí wọ́n wọlé fún. ẹ bá farabalẹ̀ tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí àwọn kan ń sọ ní ibẹ̀ yẹn wọ́n ló dàbí pé wọ́n ti mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe náà torí kó gbogbo ọmọ ogun yìí wá ìyẹn túmọ̀ sí wípé àwọn ará ìlú gan ti rẹkẹ wọn sílẹ̀ wípé ṣèbí wọn á wá sílé tẹ́ ẹ bá farabalẹ̀ gbọ́ fídíò yẹn dáadáa ẹ gbọ́ bí tí arákùnrin kan ti ń sọ wípé ó dàbí pé wọ́n ti mọ pílánì táwọn èèyàn ní fún wọn tẹ́lẹ̀ ni wọ́n torí kó adúrú ọmọ ogun yìí sẹ́yìn ṣe bẹ́ẹ̀ ti rí ebi ń pa àwọn ènìyàn ẹdẹ yẹn wá ẹ bá wa farabalẹ̀ kí ẹ wo fọ́nrán eléyìí lẹ́ẹ̀kan sí i fọ́nrán eléyìí tá a fẹ́ fi hàn wá yìí ìyẹn ni fọ́nrán ọdún ọjọ́ ọjọ́ kérésì tí àwọn èèyàn lọ tò sí ẹsẹ̀ ọ̀nà wọ́n lọ tò sí wájú ilé ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n kọjá tán nísìnyí wọ́n sì wà lásán rọ kì í gbà yẹn o àwọn èèyàn lọ tò wọ́n lọ tò síbẹ̀ tí wọ́n ń tọrọ owó tí wọ́n lọ ń tọrọ oúnjẹ lọ́jọ́ ọdún ẹ bá wa wò wọ́n fọ́nrán yẹn lọ ń wò wọ́n. ti rí fọ́nrán yẹn fọ́nrán tẹ́ ẹ wò tán nísìnyẹn àwọn èèyàn ni wọ́n tó o lọ rẹ́rẹ́rẹ́ tẹ́ ẹ rí ní wọ̀nyẹn tí wọ́n lọ ń tọrọ owó níwájú bí a àbíbo ni wọ́n ní kí àdúgbò wọn kí ilé wọn náà ibẹ̀ làwọn èèyàn lọ tò sí ní batilon táwọn èèyàn lọ ń tọrọ oúnjẹ wọ́n lọ ń gba owó ẹjọ́ àwọn mélòó ni wọ́n fẹ́ pín owó fún lẹ́nu ọ̀nà tí wọ́n wà yẹn àwọn mélòó fẹ́ lọ ibẹ̀ yẹn tí wọ́n fẹ́ lọ gba oúnjẹ ara àwọn kan ta ní kó má ṣẹlẹ̀ nìwọ̀nyí wọ́n wá sọ ti sọ gbogbo ará ìlú di beggars àwọn tí wọ́n ń jẹ lówó oṣù náà bàbí ni o pension ní àwọn ọ̀sán ṣùgbọ́n láàárín ara wọn ní Aso Rock ńbẹ̀ yẹn gbogbo ni wọ́n gba owó ọlùdé wọ́n gba owó vacation ẹ àwọn ń lọ fọ́lùdé ọdún bàbá ti wálé báyìí bàbá ti wálé ọdún ẹ ti róye àwọn bàtálíọ̀n sójà tó tẹ̀lé wọn wá ǹjẹ́ tírú àwọn sójà wọn bá wà ní ìgboro Èkó ǹjẹ́ kí ló ń pè ní ogun ajínigbé ǹjẹ́ ṣé ètò ààbò ò ní wà ṣé a rí wípé wọ́n jíyàn gbé lánàá ilẹ̀ tó ilẹ̀ àná tó àná tó kọjá yìí ní àná àná nílẹ̀ lẹ́ńbì ni wọ́n sì jí aláboyún kan gbé òun àtọkọ ẹ̀ dúró sí iwájú ìta wọn làwọn àwọn boko àwọn xmen ni wọ́n bá wá jí ìyàwó gbé lójú ọkọ tó wà nínú oyún ǹjẹ́ àdúrú àwọn àmì tó tẹ̀lé bàbá yìí tí wọ́n bá pọ̀ báyìí sínú ìgboro tí wọ́n ń kó wọn sí ìgboro pé kí wọ́n máa ṣọ́ ìgboro báyìí ṣé ètò ààbò ò ní wà ẹ wá jẹ́ ká wá yọ iye àwọn àmì tó tẹ̀lé bàbá yìí kúrò kúrò lára àwọn tó wà ní báràkì àwọn mélòó túbọ̀ wá kù sí báràkì o ṣe bẹ́ẹ̀ ti rí ara àkọ́ ta fi ń sọ ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nàìjíríà ó ti kérédìmọ̀rẹ́ ṣàánú fún wa ló ti tán ó ti finish àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tara wọn ni wọ́n ń jà fún àpò ara wọn ni wọ́n ń jà fún gbogbo owó tó túbọ̀ kù kan pín láàrin ara wọn wọn ò fi ṣe nǹkan kan sínú ìlú bàbá wálé báyìí àwọn èèyàn ń pariwo bí ebi ń pa wọ́n wọn ò sì parọ́ ebi pọ̀ nínú ìlú ebi ń pa àwọn ènìyàn ẹ wo tí wọ́n ń ta ìrẹsì àwọn mélòó ló lè fọwọ́ sọ̀yà báyìí pé àwọn lè ra àpò ìrẹsì ṣé dìríkà ráìsì kan ni wọ́n fẹ́ fi ṣe ọdún àwa ń pariwo lọ́jọ́ kìíní àná pé orílẹ̀-èdè Yorùbá àwọn ará ìlú tí wọ́n tò sẹ́sẹ̀ títì yìí náà àwọn náà ni wọ́n ni wọ́n ń kó ìgbálẹ̀ sókè o APC Labour wọ́n wọ́n ń ju ìgbálẹ̀ yẹn sókè ni ṣùgbọ́n ẹ wo bí gbogbo wọn bọ́ ṣe bọ́ ṣe bọ́ ṣe ń wò ní ṣùgbọ́n ìgbà tí dìbò wọ́n ń kọrin lọ sókè tó ń kọrin lọ odò ní tí wọ́n ti pín àǹkàrá yẹbẹyẹbẹ sí wọn nídìí ṣùgbọ́n báyìí ọ̀rọ̀ náà ó ó la ẹnu oníkálukú wọn sílẹ̀ ní breakfast ni wọ́n ti sáàbù wọn káríkárí wọ́n ti sáàbù everybody wọn ọ̀rọ̀rọ̀ sọ mọ́ ẹ rí pé ebi òun ló túbọ̀ kù tún wọn sọ ebi ń pa wá o ebi ń pa wá ah eléyìí pọ̀ kò tí kò tẹ̀ tí wá gbogbo ẹ̀ tẹ̀ tí wá di bálá bulubulu bálá ah ààrẹ orílẹ̀-èdè ń bọ̀ ààrẹ orílẹ̀-èdè ni àwọn èèyàn tò sẹ́sẹ̀ ẹ tẹ́ ẹ wo àdúgbò yẹn ah nàìjíríà president ń kọjá ẹ wo bí àdúgbò ṣe rí ẹ wo bí everywhere ṣe rí ráhùnráhùn ẹ wo ilẹ̀ ẹ wo dọ̀tí lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ah wọn ò ṣe nǹkan kan tí àwọn sọ èkó di eh, chinese àbí wọ́n ti sọ èkó di america wọ́n sọ di dubai Èkó yẹn náà nìyẹn làwọn èèyàn ti ń pariwo ebi ebi yẹn, nǹkan tẹ fi campaign yẹn. Àwọn ló tú Èkó ṣe o. Àwọn ará Èkó, àwọn ló ń pariwo ebi yẹn báyìí. Èkó wo ni wọ́n wá tú ṣe? Ilẹ̀ Yorùbá wà nìyẹn. Ààrẹ orílẹ̀-èdè ń bọ̀ ní ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá. Ẹ wo báwọn èèyàn, ebi ni wọ́n fi welcome wọn. A ń sọ fún wa wípé gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ̀nà àbáyọ ní ìgbà tán mọ̀ wípé àwọn nǹkan táwọn ń ṣe ò tọ̀nà kò sí èyí tó lè rìn nínú wọn tó lè rìn fàǹdà wípé òun wálé àwọn ń rìn bó ṣe wù àwọn ti bẹ̀rù bojo ni nígbà tó yẹ pé nǹkan tí wọ́n ṣe ò dáa wọ́n mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa ẹ fìyà ń jẹ ará ìlú ó ní wọn ò lè fi rìn bó ṣe wù wọ́n ẹ lọ sí France president France ó máa mú standing ni nínú bus ẹ lọ sí Germany supermarket ẹ jọ máa ra nǹkan bẹ̀ ni nínú supermarket kò sí wípé bóyá ẹ wọ́n ṣẹ̀ wá ń ṣọ́ wọn àbọ̀ wá kó ọmọ ogun sí wọn lẹ́yìn ẹ lọ prime minister ní UK òun àtàwọn tó ń jí lọ ibiṣẹ́ láàárọ̀ wọ́n jọ máa ń rìn ni wọ́n jọ ń mú bus stop bus stop wọ́n jọ ń dúró síbẹ̀ ni ṣùgbọ́n wo Nàìjíríà kò sétò ààbò wọn ò sì wá nǹkan ṣe sí i òun la fi ń sọ fún wa wípé orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ̀nà àbáyọ sí gbogbo wàhálà tó wà lẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ kí ebi yìí kó tẹ̀síwájú, ebi tẹ́ ẹ ń pariwo yìí, tẹ ò bá fẹ́ jẹ́ kó tẹ̀síwájú kó máa pa ìlú lọ báyìí. Ẹ̀yin tẹ́ ẹ sì ń pariwo ebi ebi yìí, ara àwọn nǹkan tẹ fọwọ́ ara yín fà òun ló ń ṣẹlẹ̀ yìí. Torí pé tá à ń pariwo Yorùbá nation, ẹ̀yin wọ̀nyí náà lẹ̀ ń takò ó. Bàbá wa Ìgbòho Òòṣà owó baba Jamiu, ẹ wo nǹkan tí wọ́n ṣe nílé wọn lọ́jọ́ kìíní àná àwọn battalion soldier bọ́n ṣe tò wá yìí bọ́n ṣe tò tẹ̀lé wọn àwọn tó tò tẹ̀lé wọn tẹ̀ kéré sí àwọn tí wọ́n kó wá àtàmì o àtọlọ́pàá o wọ́n pa odidi èèyàn méjì gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń jáde tẹ́ ẹ̀ ń tẹ́ ẹ̀ ń tò tẹ́ ẹ̀ sọ wípé ebi ń pa mélòó nínú yín ló sọ̀rọ̀ sí sàbísà igbó sàbísà wà bẹ́ẹ̀ wọn ò lè gbàbẹ̀ lọ kí wọ́n lọ kí wọ́n lọ mú gbogbo àwọn yẹn balẹ̀ kí àlàáfíà lè jọba nínú ìlú káwọn èèyàn lè gbé ìgbé ayé ìrọ̀rùn ṣùgbọ́n ẹ wá wò báyìí wọ́n ń bọ̀ ọ́lé ẹ̀yìn ni wọ́n to sójà sí àwọn sójà tó yẹ kó máa ṣọ́ ará ìlú àwọn ni wọ́n ń ṣọ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àwọn ni wọ́n ń ṣọ́ ẹ kánsẹ́lọ̀ gan ní sójà tó ń tẹ̀lé kánsẹ́lọ̀ ká máa sọ odidi ààrẹ ààrẹ máa ní <laughs> ààrẹ máa ní lẹ́ni kí wọ́n ṣí kí wọ́n ṣí báràkì gan sẹ́yìn wá kí wọ́n ṣí odidi báràkì sẹ́yìn ó la ń sọ fún wa àwa ìran Yorùbá jẹ́ kí a jí lójú oorun wa Yorùbá ló kàn Yorùbá ló kàn wọ́n ní kẹ́ lọ fọkàn balẹ̀ ẹyẹ ènìyàn wa ẹ bá wa fi èròǹgbà titi yín sí abẹ́ fọ́nrán yìí Elédùmarè á ràn wá lọ́wọ́ a ò ní dààmú o ẹ bá wa pín ètò yìí kó kárí ilé kó kárí oko wípé àwọn ará ìlú ebi ariwo ariwo ebi òun ni wọ́n fi wẹ́kàn bàbá Bọ́lá Ahmed Tinubu lẹ́kọ̀ọ́ e ariwo ebi ń pa wá o ṣé àwa náà lẹ ń kó àwọn sójà wọ̀nyí wá bá ṣé èkó jẹ́ gẹ́gẹ́ bíi sambisa ni ṣé ti rí bẹ́ẹ̀ yẹn ẹ bá wa pín ètò ẹ bá wa fi èròǹgbà tí ń ṣe abẹ́ fọ́nrán yìí Àṣàkẹ́ TV show ẹ bá wa subscribe sórí YouTube channel wa a ò ní dààmú a ó ṣọdún ayọ̀ ọdún ayàbò fún gbogbo wa o láṣẹ Èdùmàrè.